شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان بسم الله الرحمن الرحيم الحمد لله الذي فضل ليلة القدر على سائر الليالي والصلاة والسلام ala nabiyyina muhammad sallallahu alaihi wasallam wa ala alihi wa sahabi assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu ohun tí a fẹ́ bá a sọ nísìn òun náà ni fọ́dúlù lailatul qadr wàkútúhá wa àlàmọ́túhá ọlá tó ń bẹ fún òru abiyì òru lailatul qadr àsìkò ẹ̀ àti àwọn àmì ẹ̀ tabawonu suratul qadr ìyẹn quran chapter ninety seven láti ayé alákọ̀ọ́kọ́ sí ìkarùn sóra yìí ó sọ fún wa òru abì yìí òun gan lọ́lọ́run bá lèkí ọlá fi sọrí ọlọ́run bá a sọ̀rọ̀ pé bisimilayi rahman rahim inna anzali náà kò fẹ́lẹ̀ láti kọ́dé ọlọ́run ní dáadájú àwa la sọ alukurani kalẹ̀ lóru abì yìí wọ́n máa àdìrọ́ kàmọ́lẹ̀ láti kọ́dé kí ló máa jẹ́ kí wà nábì kó mọ òru abì yìí sọlọ́lá sọlá láti kọ́dé òru abì yìí khairun min alfi shahr iṣẹ́ olóore tíyàn ṣe ń bẹ̀ ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ tanazzalul malaikatu waruhu fiha àwọn màláíkà àti màláíkà Jibril wọ́n máa sọ̀kalẹ̀ ní wọ́n máa ń sọ̀kalẹ̀ lóru bí idhni rabbihim pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ọba wọn min kulli amri lórí gbogbo àlámọ̀rì tọ́lọ́run balẹ̀kíọ́lá tó fi rán wọn sàlámù nìyíà wọ́n á máa sọ pé àláfíà Ọlọ́run ọlọ́ọ̀lọ́run kó máa bá gbogbo ẹ̀yin tí ẹ̀ ń mójútó òrùlé láti òkọ́dé tẹ́ ń ṣe bá dáa ń bẹ̀ hátà mọ́tìláyìn lè fàjìrì tílẹ̀ tí a bá wá aya alukurani àwọn àyàtì ó ti sọ fún wa àwọn ọlá tó wà fún alukurani kẹrin alákọ̀ọ́kọ́ tó wà fún lailatul qadr alákọ̀ọ́kọ́ òun náà ni nuzulul quran fiha inú òru òun lọ́lọ́run bá lè kí ọlá sọ alukurani kalẹ̀ ń bẹ̀ ẹ̀rí tàbá tó suratu bakora aya one eighty five ó tún gbé jáde pé alukurani lọ́lọ́run sọ kalẹ̀ àrọ̀ láì ni nínú ẹ̀rọ ni pé òru abẹ́yẹ tíyàn bá bá pàdé tó bá ṣiṣẹ́ olóore kan ní òru kan ṣoṣo níbẹ̀ tó bá pàdé ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ yẹn ni pé ládá tó máa fún ẹni bẹ́ẹ̀ òun lẹ́ni tó fi ẹgbẹ̀rún oṣù tó fi jọ́sìn fọ́nà ọba àlekíọ́lá lọ́dọ̀ àwọn fónímọ̀ ṣèrò wọ́n rẹ̀ ṣe pé one thousand months is equivalent to eighty four years and some months ká lè mọ iṣẹ́ olóore tó wà ń bẹ̀ lẹ́yìn náà tó wá ni pé iná ọ̀la tó tó wà fún ni pé àwọn mọ̀láyíkà wọ́n ń sọ̀kalẹ̀ ní òru yìí eléyìí ó jẹ́ ká mọ ọlá tó wà ń bẹ̀ láti pé ká ní àkólé kan lé lórí ká gbìyànjú ká ṣe ìjọsìn níbẹ̀ torí pé ìjọsìn tá a bá bá pàdé iṣẹ́ olóore ni fún wa á dẹ̀ fún wa lásìkò tí ó da lọ́dọ̀ ọlọ́run balẹ̀ táwọn ńlá àsìkò ẹ̀ òun náà wà ní mẹ́wàá gbẹ̀yìn Ramadan àsìkò yẹn la máa ń wá sí àgàgà jùlọ láwọn òru tó jẹ́ odd days bí òru kọkànlélógún òru kẹtàlélógún kẹẹ̀ẹ́dọ́gbọ̀n twenty one òru twenty one twenty three twenty five twenty seven and twenty nine òun náà la máa ń wá sí. Si kí la máa wá ń ṣe lóru Laylatul Qadri àkọ́kọ́ ń bẹ̀ òun náà nípa máa ń dìde yan náfìlà anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ó ní máa ń kọ́mọ̀ Laylatul Qadri ẹni tó bá dìde dúró lóru Laylatul Qadri tó ń yan náfìlà ihmanan lẹ́ni tó gbọ́ lọ́wọ́n bá gbọ́ wahtisaban tó sì ṣe nítorí tọ́lọ́run tó ní àgbèyè lé lọ́dọ̀ Ọlọ́run balẹ̀kíọ́lá gófèrè ọláwọ̀ nínú àwọn àdúrà tó wá lékè náà ni Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni àti àwọn àdúrà míì náà ta mọ̀ ní Yorùbá gbogbo àwọn eléyìí la máa ń ṣe tàbá bọ́ọ̀lù lé látìlú kọ́dé ìpàdé tọ́nà bá ní ká ṣe kò ń gẹ̀ kí làwọn àmì ta máa fi mọ̀ inú àwọn àmì òun náà ni pé mọ́júmọ́ ọjọ́ yẹn òun máa yọ òun yẹn máa funfun gbòò àwọn afọ ní òun yẹn kò ní tàyàn lára púpọ̀ jù nínú ẹ̀ náà tí àwọn afọ àtúnṣọ òun náà ni kí òjò rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́yìn ọjọ́ yẹn weather máa balance ọjọ́ ọjọ́ ma cool nínú àwọn àmì tí èèyàn máa fi mọ̀ pé òun bá òrò yìí pàdé ní gẹ́gẹ́ bí àlàyé tí àwọn àfáà ṣe torí ìdí ẹ̀ èmi àti ẹ̀yin náà mo rọra mi mo sì rọ ẹnìkọ̀ọ̀kan wá ká má jẹ́ kóró yìí kó wa lọ́wọ́ láti lè ṣèjọsìn níbẹ̀ àgàgà jùlọ láti yanná fìlà ká yanná fìlà dáadáa lẹ́yìn náà ká tún kálukúránì kẹrin ká dẹ̀ ṣe àdúrà torí pé téèyàn bá ti lè bá pàdé orí tó pọ̀ ló wà fún yàn níwájú ọlọ́run balẹ̀kẹ́ ọlá odidi súrà lọ́lọ́run balẹ̀kẹ́ ọlá ló fi sọrí ká lè mọ pàtàkì tí ó wà níbẹ̀ eléyìí ó jẹ́ àwọn tí a fẹ́ bá wa sọ gẹ́gẹ́ bí mùsùlùmí a ń láti gbìyànjú ká sì ṣe rere lórí òrùlé láti kọ́dìrì kì í ṣòro ta fi ń jó kò ń ṣòro ta máa fi ń to ṣíà kò ń ṣòro ta fi ń gbowó tó bá ní bùkátà sí pé ká ṣàwọn kankan ká gba fundraise fún mọ́ṣáláṣí a lè ti ṣe yẹn ká ló bí one hour ká ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ fún òrùlé láti kọ́dìrì torí pé kì í ṣòru tíyàn máa fi ń ṣeré arínú mùsùlùmí jẹ́ pé látọjọ́ tó ti wà láyé kò tí ì bòrò yìí pàdé torí pé kò tẹ̀ láwọn ẹ̀kọ́ ẹ̀ kò tẹ̀ láwọn ẹ̀kọ́ ẹ̀ eléyìí dẹ̀rẹ̀ kì í ṣe tí ó da rárá rárá rárá kò síṣẹ́ olóore tó tó àwọn tí wọ́n ti lọ síwájú àwọn anábìwá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ẹ̀mí tó gùn jù wá lọ arínú wọn tẹ́ pé wọ́n lo more than one thousand years ẹlòmíì lò bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n nínú tọ́lọ́wọ́n bá lè tó fi ṣàwá láǹfààní ni pé ọjọ́ orí wa tí kò tó tiwọn tá bá bòrò ìpàdé iye oore tọ́lọ̀ máa ṣe fún wa lọ́jọ́ orí ní dáadáa òun ló máa fi ju tàwọn tó ṣáájú lọ nínú ẹ̀ lòrò abì ká má fi ṣeré kọ́nà kó má ṣe ìṣẹ́nu ọ̀nà fẹ́ni kọ̀ọ̀kan wa assalamu alaikum warahmatullahi wabarakatuh. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه